الحمد لله الذي قسم الأرفاق وجعل بعض الناس فوق بعض يغني هذا ويفقر هذا والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعاملوا الناس بمعاملة طيبة واعلموا أن الخدم نعمة من نعم الله عز وجل أنعم الله علينا بوجودهم بيننا هم إخواننا وأخواتنا جاهلهم الله تحت أيدينا وسخرهم الله لنا واختبرنا الله بوجودهم في بيوتنا وفي أعمالنا وشركاتنا ومكاتبنا قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من المحسنين ويغفر لنا ذنوبنا الظاهرة والباطنة إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà lọ́ba tí ó pín arísìkí ọwọ́ àbùsọ̀wọ́ wájú ra wa lọ ọlọ́run ọba àlá ó kó fáwọn kan ọlọ́wọ́ wa darí àwọn kan ó ní kí wọ́n máa lọ́dọ̀ àwọn tó fún ká máa lọ lè sìn wọ́n láti gbà lọ́wọ́ wọn nínú tọ́lọ́wọ́n bá fún wọn. ọ̀sọ̀ àwọn kan lọ́gàá ìdí ojú wọn máa jọ́gà náà ni pé bá wọn ó bù sí wọn lọ́wọ́ ìtọ́wà lọ́wọ́ wọn náà ni wọ́n fi ń dọ̀gá ọwọ́ sábẹ́ wọn ọba tó ọba yìí òun náà lọ́ba tí ń rí wa ọmọ wa ó fi lọ lọ́dọ̀ ọlọ́run àfẹnusí máa ń bẹ̀rù ọlọ́run bó ṣe bù sọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ náà lọ́gbà ó gbà lọ́wọ́ àwọn kan àwọn tó lọ ń gbà lọ́wọ́ wọn ó wá ní ká máa lọ lè bá àwọn tó ń fún káwọn méjèèjì kan jọ máa wọn ọba tó tu ètò ayé báyìí fún ọba kọba wọn ara lè àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lẹ́yìn Allah ọba yìí òun náà lọ́ba tí gbogbo wa máa ń wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo wa ni aláìní gbogbo wa ń tálíkà ọlọ́wọ́n bá nìkan lọ́ba tó ní ọlọ́wọ́n bá nìkan lọ́ba ọlọ́rọ̀ ọlọ́wọ́n sàbò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ à ń jẹ́rìí pé adébọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ àlọ́lé bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àlọ́lé bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àlọ́lé bẹ̀rù ọlọ́run láti máa bá àwọn èèyàn lò dáadáa àwọn mùsùlùmí àwọn ọlọ́run bá dá nígbà dá wa tán ó ní kuntum khayra umma ọlọ́run lẹ́yìn lẹ́ dáa jù ukhrijat linnas ẹ̀yin la mú jáde fáwọn èèyàn lápèjúwe ta'muruna bil ma'ruf ẹ̀yin ni wà dáadáa ń bẹ lọ́wọ́ ẹ̀yin lè yan ẹ má di dakuda ẹ máa pa àwọn yẹn láṣẹ dáadáa ọ̀tàní hàwọn ànilẹ̀ mọ́kàrì ẹ sì máa kọ́ tí ọ̀dà aláwùjọ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ jẹ́ àlọ́ lè ọlọ́run náà ni kí ni ìwọ̀ tó yẹ ká fún àwọn tọ́lọ́wọ́n bá kó wa ọbẹ̀ lérí àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn ọmọọṣẹ́ wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wa kò sẹ́nìkan tí. kò ní bára ẹ̀ ní ọ̀gá láàyè kan bí yóò bá jọ́gà nulẹ̀ yóò jọ́gà ní ọ́fíìsì àbí kó jọ́gà ní skul àbí kó jọ́gà nílé iṣẹ́ kan àbí kó jẹ́ ọ̀gá láàrin àwọn yòókù rẹ̀ tán jọ ń ṣiṣẹ́ àdìkádámú wọ́n ní sẹ́yìn ráwọn ọmọ ọ̀dọ̀ àwọn tí wọ́n bá wá ṣiṣẹ́ yẹn wọ́n ní ìdẹ̀ra ni wọ́n ọlọ́wọ́n bá wà láà ọ̀dẹ̀ wà láà ó fi wọ́n kẹ́ wa ni ẹ̀ka máa dúpẹ́ ìpè ọlọ́run bá ṣe ẹ̀kọ́ àwọn kan sáyé abẹ́ tèmi náà tí wọ́n ràn mí lọ́wọ́ bí wọ́n ṣe bẹ lábẹ́ rẹ yẹn kèsì pé àwọn ni wọ́n túnṣe pé àwọn fẹ́ wà lábẹ́ rẹ ọlọ́run bá lọ́tẹ̀ wọn bá yóò wá dáa kó dúpẹ́ fún ọlọ́run bá náà kọ́ wa máa lórí kọ́ wa gbàgbọ́ pé ìwọ ò jù wọ́n lọ ọlọ́run bá aláàkàn da ọlọ́lá bóyá ó kówó sí ọ àbó fún ọ nípò kan àbó fún ọ ńlá káyì kan àbó fún ọ nímà ọkàn da ọlọ́lá ọwọ́ ní káwọn kan kí wọ́n mọ bẹ lábẹ́ rẹ ká fẹ́ gbà díẹ̀ nínú àwọn ọlátọ́lọ̀ ń dà ọ́ ìdójọ́ ọmọ wa ara rẹ ni pé ìjọba ọlọ́run bá gbọ́ láǹpadà ó rí i pé kò níṣẹ́ nìkan kan lábẹ́ rẹ mọ́ wọ́n nìkan lọ́mọ dá nǹkan rẹ ṣe wọ́n lọ́mọ tún lé ẹ ṣe torí kò sọ ọmọ ọ̀dọ̀ tó san owó fún mọ́ tí ọba ti sọ owó lọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n lọ́mọ dá yanjú ọ̀rọ̀ ara rẹ lọ́fíìsì rẹ iṣẹ́ tó ń ṣe táwọn èèyàn ń bọ̀ ṣẹ́nìkan níràn lọ́wọ́ mọ́ torí tọ́lọ́run kó ṣe lọ́wọ́ yìí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yọ̀wọ́ adakọ̀ bẹ̀rù ọlọ́run kọ́ lọ́mọdé àwọn padà sẹ́yìn ara bẹ̀rù ọlọ́run náà ní kéèyàn máa ṣe dáadáa sáwọn tí ń bẹ lábẹ́ ẹni nínú àwọn ọmọ ọ̀dọ̀ àbáwọn ọmọ aṣẹ́ àbáwọn tí wọ́n bá wa ṣiṣẹ́ àyọ̀mọ̀yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ká lè mọ̀ pé ọlọ́run fẹ́ dán wa wò ló fi fà wá sọ̀gá ọlọ́run fẹ́ dán wa wò ló fi ní ká máa bẹ lábẹ́ wa ẹlòmíín bẹ lábẹ́ rẹ tó pé òun àti bàbá rẹ ẹgbẹ́ ni wọ́n ẹlòmíín bẹ lábẹ́ rẹ tó pé ó ju bàbá rẹ lọ ẹlòmíín bọ́ fọlẹ̀ tí ń bọ́ fọbọ́ tí ń bọ́ fasọ tí ìṣẹ́gbẹ́ ìyá ẹ̀ Allahu akbar ìkan bẹ lọ́dọ̀ ọlọ́run ọkàn tó gbogbo ẹ̀ bó ṣe wù ẹjá lè bẹ̀rù ọlọ́run àwọn ọkùnrin ẹjá lè bẹ̀rù ọlọ́run gbogbo àwọn tá a jóbìnrin tá a láwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n bá wa ṣiṣẹ́ wọ́n bá wa tajà wọ́n bá wa tún léṣe látara tọrọ kọ́bọ̀ kan tí ò ní tuma kan tá a fẹ́ fún ọ nígbẹ̀yìn oṣù àwọn ọmọọṣẹ́ tí wọ́n kọ́ṣẹ́ lábẹ́ wa àwọn náà padà dọ̀gá o ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá wọn ni wọ́n padà máa tọ́jú rẹ̀ lọ́jọ́ ọ̀la ìbádọ́láha ìtẹ́kùláha tààlà ẹ̀já lè bẹ̀rù ọlọ́run ọmọ alẹ́ kéwú nígbà míì ó lè padà dà fáà má àfa rẹ̀ lọ́wọ́ tí ó padà máa kó àfa rẹ̀ ń kéwú ìtẹ́kùláha sí ìbádìlá látàtàkàbárù àlà ìbádìlá ẹ bẹ̀rù ọlọ́run ẹ má gbéraga léra àwọn ẹrú ọlọ́run ọlọ́run lọ́mọ igi tó gbẹ̀yìn gbó ọlọ́run lọ́mọ fi tẹ́rí ń bẹ̀sẹ̀ lọ kádàrá kálukú kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run lọ́wọ́ gbogbo àwọn tọ́lọ́mù bá fi ṣe ọ̀gá md lọ́fíìsì engineers tá à ń darí àwọn sáìtì káàkiri tọ́lọ́mù kó dúkìá àwọn èèyàn sí wa lọ́wọ́ tí wọ́n fi wá sọ̀gá gbogbo àwọn tá a àwọn tá ní gbogbo àwọn pé àwa ga ọwọ́ àwọn kan sábẹ́ wa ìyálọ́jà ẹjẹ́ àlè bẹ̀rù ọlọ́run wọn lọ́wọ́ wọn bá sọ ní Kùránì ó ní wa huwa alladhi ja'alakum khala'ifa al-ard ọlọ́run lọ́wọ́ kan fi ń ṣe àrólé lérí ilẹ̀ ni òun fi ń ṣe àrólé lérí ilẹ̀ wa rafa'a ba'dakum fawqa ba'din darajat òun wá màmá òun wá bù sọ́wọ́ yín jura yín lọ sẹ́rí gbogbo àwọn tó ní tọ́pọ̀ yẹn kò sí nǹkan kan tí wọ́n ṣe fọ́lọ́wọ́n àwọn náà ọ̀sẹ̀ lọ́wọ́ ba àwọn ọ̀dáṣẹ́ lọ́wọ́ ba kan lọ́tọ̀ kọ́lọ́hún tó sàwọn náà bẹ́ẹ̀ ọlọ́run lóhun ọlọ́run wàrọ́fọ́ àbáàdọ̀kùn fọkọ̀ bá dìndàrẹ́já òun kà tó bẹ́ẹ̀ náà ní bóun ṣe tó ní kò sẹ́ni tí ò yí padà kẹ́ni tí ò ti ga kọ́ bẹ̀rù ọlọ́run ẹni tó wà lókè náà kóun náà bẹ̀rù ọlọ́run lèyẹ̀bùlúwàkùn fi máa àtàkùn ọlọ́run bá ní mo fẹ́ dá yín wò ní lẹ́ni tá a kó lé yín lọ́wọ́ bóyá pass abẹ́ẹ̀ ní pass kọ́lọ́mọ́sà já pass o kọ́lọ́mọ́sà ìṣàánú àmọ́sọ̀wálé lórí burúkú ọlá agbára ọlọ́run wà lámù ìbádàlá ẹ̀yin ẹrú ọlọ́run ọba ẹ̀tún lè má ibi ọlọ́run ọba ti sọnù Qur'an ó ní ahum yaksimuna rahmata rabbika ọlọ́run ọba ní ṣe àwọn ènìyàn ni wọ́n ń pín ìkẹ́ni ọlọ́run ọba ní kò rí bẹ́ẹ̀ nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run ní àwa tá ń pín ní ìgbà tó ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní nahnu ó ní qasamna ọlọ́run ní àwa àwa ọlọ́run ọ̀kan náà sì ni àwa tó wí ń yẹn yín sọ fún wa pé títóbi wa pọ̀ tọ́lọ́ba onìkan náà ní dá sọ̀rọ̀ lè tààzìm ọlọ́run fi ń sọ fún wa kó ń jù wá lọ ni ọlọ́run láwa ta pín ní ọ̀rọ̀ fáwọn bá a gbọ́ fún fa ọkọ̀ bá dín darajat àwa la wá ní kí wọ́n jura wọn lọ lè tẹ́kìdá bá a gbọ́ fún bá a gbọ́ fún sukhriya káwọn apá kan ó lè máa sin àwọn apá kan lásìkò bẹ́ẹ̀ wa rahmatu rabbika khayrun mimma yajma'un àánú ọlọ́run ọba wa tóbi gan ju gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń kó jọ lọ àánú ọlọ́run kẹ́ máa béèrè arábí tẹ́yìn tẹ́lá àánú ọlọ́run òun náà ní kéèyàn máa ṣe dẹ̀kun fáwọn tẹ́ ń bẹ lábẹ́ yẹn alikadamu basharu mithlukum wọ́n ní gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n bá wá fabọ́ tí wọ́n bá wá fọ mọ́tò tí wọ́n bá wá fọṣọ tí wọ́n bá wá mọ́pulẹ̀ tí wọ́n bá wá tó àwọn ọjà wa tí wọ́n ń bẹ lọ́jà gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ wọ́n ní gbogbo wọn pátá èèyàn náà làwọn náà níta àmọ́ ń fìlì yẹn táwọn pé ah, inú mi bàjẹ́ wọ́n ní ká gbà pé inú tiwọn náà máa ń bàjẹ́ táwa náà ṣe ní ambition pé a mo fẹ́ dà báyìí wọ́n ní àwọn náà àwọn náà fẹ́ dà àwọn náà ní tán fẹ́ dà kádàrà ló ṣe wọn bí wọ́n wà yẹn àwọn náà ń dààmú báwa náà ṣe ń dààmú bẹ́ẹ̀ ni àwọn tá a wí yìí tárakù àwòtá náà hùn wọ́n fi ilé wọn lẹ̀ wọ́n fi ìlú wọn lẹ̀ kọ́dẹ̀ lómi ò bímọ yóò sì fọmọ tuntun yóò sì filẹ̀ yóò sì sálọ̀ lù láti lọ lè wáṣẹ́ tó fi jẹun wọ́n fi bàbá wọn lẹ̀ wọ́n fi ìyá wọn lẹ̀ wọ́n fi àwọn ẹbí wọn lẹ̀ nítorí tọ́lọ́kọ́bọ̀ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tọ́wádé kí wọ́n bá ní agbára láti rí owó yẹn ni wọ́n ní wá lu ẹ wọ́n sì ní wá sọ́dọ̀ ẹ wọ́n ní yálé iṣẹ́ ẹ wọ́n ní wálé ẹ kò sẹ́nìkan tó yí tọ́wọ́ máa mú lò wọ́n sì gbéraga owó tọ́lọ̀ ń kó fún ọ lọ́wọ́ lójú wọn tẹ̀ fún ọ bí ọba sọ lọ́wọ́ ẹ máa ń sìn ọ́ ọ́ rí i pé kálukú ọ̀fàn ni kí lọ́wọ́ adé tó ní bẹ̀rù ọlọ́run tó ní máa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn gọ́ ọ àwọn èèyàn gọ́ ọ sọ́lọ́wọ́n ọba gan ọlọ́run gbé sípò ó sì gbàgbé ẹni tó gbé òun sípò yẹn kọ́dà àsìkò òun ó tó yóò máa sọ fáwọn ọmọ yẹn pé ẹ ṣiṣẹ́ yẹn o àsìkò tó bá wù yín ní kẹlẹ́ kírun ẹ gbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ yẹn sá ọba aláà tó gbé sípò ọba aláà tó tẹ àwọn èèyàn lórí bá fún àsìkò wá tó tí wọ́n sìn ọlọ́run ọwá ní ká sìn ọlọ́run ní ká sìn lásìkò yẹn md wọn la fẹ́ lọ lè gé sórí ẹni no we are working à ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀gá iléeṣẹ́ wọn ní ẹja kírètì àyè kan bí ká máa kírun oníbòwò ẹ̀ka fẹ́ kírun dílé o iṣẹ́ là ń ṣe bí wà working here tọ́ ọwọ́ àtọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ máa wọra yín náà ni àmọ́ yóò da olójú pé ọlọ́run ni wọ́n wọlé kọ́hìrì fọ́kọ́ ìbàdí ọlọ́run bá ní gbogbo ẹ̀dá tí mo dá pátá bí wọ́n ṣe pọ̀ tóun ọlọ́run ni mo kápá gbogbo wọn mo lè sọ wọn di tọ́wá wù mí mo lè yí wọn padà sí tọ́wá wù mí ah ọlọ́run jẹ́ àríbìnrin ọmọ ìyá kan ní ọgbàṣẹ́ ní ọ́fíìsì ńlá kan ọwọ́ adásùkò zóòrè ọwọ́ sọ fáwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pé ẹja ké zóòrè ibà àwọn fásitì lẹ̀ fún toilet àwọn fásitì lẹ̀ fún tọ̀ àwọn fásitì lẹ̀ fún afẹ́ jẹun kọ́lá wọn tó fún wa ní free time kan tó dé pé ẹ fẹ́ relax ẹja kírun wọn ní md ní wo àfà àwọn tí wọ́n bẹ̀ ń bí tí wọ́n ń ṣiṣẹ́ láti ọdún mẹ́wàá ọ̀sẹ́ nìkan ti ń dàmí láàmú o bọ́ba délé kò lè sanrun rẹ̀ papọ̀ kọ́lọ́ lè sanrun rẹ̀ papọ̀ bọ́ba ti délé kò lè san papọ̀ àwọn eléyìí náà papọ̀ ní iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe tí ọba rírun kí lásìkò àwọn àǹfààní kò tí ì ríṣẹ́ á máa bẹ̀ lọ́n kọ́lọ́n dé oríṣẹ́ ni ọlọ́run wọ́n jà á o iṣẹ́ tá a tara bọ̀ níṣẹ́ ayé tá a ní fi rin sọ́lá ṣe lásìkò rẹ̀ kọ́lọ́ mọ́sàwọ́lá mi ọlọ́mọ ìfàdánwò bẹ́ẹ̀ kan ní kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ìbádọ́lá èèyàn rúṣin ọlọ́run ọba wa anábì sallallahu alaihi wasallam anábì sàkólé kan lérí ẹrú òun ọ̀mọ́lé bàbá ẹ̀kọ́ máa lù ìyá ìmọ̀ kọ́ mọ́bi kankan mọ́ ànábì wọn sàkólé kan lérí wọn kátó wá pé ọmọ ọ̀dọ̀ tọ́jọ́ pé ọmọ onílé ọmọ ọlọ́nà lòun ọ̀ padà sádùúgbò wọn ọ̀ padà sílu wọn ẹ padà yára yín jọ kan ẹrú gan tí ò lè yàwó mọ́ ẹrú tẹ̀yàn ti rà àbí tẹ̀yàn kólógun ànábì ní àríkọ́ akom àríkọ́ akom ànábì ní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹrú tẹ mú sọ́dọ̀ yẹn àtàwọn ẹrú tẹ ra yẹn àtẹ̀yìnmọ́ ohun mímọ́ àtàkùlóhùn gbogbo tẹ̀yìn bá ń jẹ ẹ máa fáwọn náà jẹ́ ń bẹ̀ wàkìsóhùn mímá tẹlifásún bẹ́ẹ̀ bá ń wọṣọ ẹ máa fáwọn náà lásọwọ́ wọ̀nyí ìjà ò bìtẹ́ǹbì látẹ́kẹ́fẹ́rò tí wọ́n bá ṣẹ̀ ẹ máa fẹ́rí jì wọ́n tẹ́ bá mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ẹ̀ ní fẹ́rí jì wọ́n ẹ lù wọ́n lálùpa ni fàbíọ́hùn ìbádàlá látọ̀ àdìbòhùn ẹ kúkú tà wọ́n ẹ má lù wọ́n lálùpa ẹ kú tà wọ́n kẹ gbowó kẹ fowó yẹn sìnkàn mí ẹjọ́ bọ́ síbòmí ẹ má fara ní ẹlẹ́ṣẹ̀ lòun ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà ìbádàlá ẹ̀yà rúṣin ọlọ́run ọba wa àwọn ọmọ ọ̀dọ́ lé ní àbáwọn àdìkádàm nínú èdè lárúbáwá oríṣiríṣi ni wọn ẹni tí ń bá wa ṣiṣẹ́ lé ọmọ tá a gbà sọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ ara wọn náà ni dírẹ́fà wa ti ń wà wá ara wa náà ni dírẹ́fà ti ń wọ yẹn lẹ́yìn ọlọ́run ọba ọwọ́ rẹ̀ lẹ́mí rẹ̀ wà lẹ́yìn Allah ọwọ́ ẹ̀ lẹ́mí ẹ̀ wà alharis ẹni tí ń sọ géètì òun ò ní sùn ìwọ ti sùn àwọn ọlọ́dẹ lẹ́yìn sọ ọlọ́run ìdáàbòbò ọlọ́run àwọn olótùkù tó ma dáàbò bọ́ tó máa fẹ́ sẹ̀mí ẹ̀ lófò wọ́n sẹ̀mí ẹ̀ lófò dẹ́rẹ́fà bá fẹ́ sẹ̀mí ẹ̀ lófò yọ sẹ̀mí ẹ̀ lófò wọ́n máa tọ́jú ẹ̀ dáadáa bó ti ń táyà tó chẹ́kì oil tó ń chẹ́kì petrol ọmọ mójútó àfíàsì dráìvà rẹ̀ torí gbogbo ìtọ́ ń tọ́jú yẹn gbogbo ń tọ́ ń mẹ̀ntẹ́ nínú mọ́tò yẹn ibi tí dẹ́rẹ́fà bá darí ẹ̀ lọ ní lọ ìmí ìlera ronú pé ìyá ti jẹun ibi ti pa àwọn ọ̀sánwó fún un ọ̀rẹ́dì láti kú ọ̀rẹ́dì láti pa ọ́ ibi òun kú sí nǹkan lé ayé tẹ́lẹ̀ náà wọn. ìbádàlá ìbádàlá ìbádàlá ìbádàlá àwọn èèyàn fẹ̀mí ara wọn ṣòfò lẹ́ni látara owó kéékèèké látara àwọn ẹ̀tọ́ rẹ̀ kan fún àwọn tí wọ́n bẹ lábẹ́ wọn. ẹlòmíì tí wọ́n jà lólè sọ́dẹ ẹni rẹ̀ lónìí àwọn tó ṣe sáwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ àwọn náà ni wọ́n padà wá digun jalè àwọn náà wọ́n padà wá rán àwọn olè sí amúrọ̀bà ayákẹ́lẹ̀ àti yahun débi pé ààrẹ dì láti ṣèfẹ̀mọ́ ara wa pẹ̀lú owó tí mẹ́ lọ́wọ́ wa ìbádàlá nínú àwọn tí wọ́n bẹ lábẹ́ wọn náà làwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn student yẹ àwọn tí wọ́n kéwú lábẹ́ àwọn tí wọ́n àwọn tí wọ́n gbọ́dọ̀ ẹ pé ẹ máa gbọ́dọ̀ ẹ gbogbo àwọn eléyà máa ṣe dáadáa sí wọn àwọn tí wọ́n bá wá fọlẹ̀ á máa mójútó wọn tí wọ́n bẹ lábẹ́ wa tí wọ́n bá wá produce gbogbo owó tó fẹ́ fi jẹun àtìyàwó ẹ àwọn kan ní wọ́n ń náà máa produce ẹ̀ ọlọ́run ló ní kí wọ́n wà lábẹ́ àwọn náà fẹ́ di md ọlọ́run lọ́lásìkò tí ì tó fún wọn <laughs> yọ̀dá lẹ́gbàá bá fún wọn lówó sùn tán ó tó máa bùn wọn lẹ́bùn ẹlòmíì owó oṣù yìí ga ẹlòmíì ò tún wá san oṣù mẹ́ta oṣù mẹ́rin wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ pé ah, àwọn òṣìṣẹ́ ń pariwo oníkàmá ti stop wọn o oní ìlú lówó wọn gan owó wọn pọ̀ lóòótọ́ wàláhì kò ju owó tó lè fi ṣe shopping lọ àmọ́ owó yẹn làwọn fi ń bọ̀ ya wọn náà fi ń bọ̀ bàbá wọn náà fi ń bọ̀ àbúrò wọn náà fi ń bẹ́bí wọn náà fi ń tọ́jú àwọn ọmọ ìtẹ̀kùlá má jẹ ó sì ṣiṣẹ́ tán ọlọ́run bọ̀ ó sì fún lówó ẹ̀ mọ́ ọwọ́ aláyé ń sọ ọ́ ọlọ́rọ̀ rẹ ń dàrú ayé kọ́ o òun náà lọ ń dọ̀rọ̀ rẹ rú ọwọ́ gbé àwọn ọmọ rẹ lékè àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ rẹ wá ń lo ọmọ ọ̀dọ̀ bí wọ́n náà ṣe ń lò wọ́n sẹ́ni gbogbo ẹni tó bá lọ́mọ ọ̀dọ̀ tí ó kọ́ ọmọ ọ̀dọ̀ yẹn lẹ́kọ̀ọ́ tí ó sì kọ́ àwọn ọmọ rẹ̀ náà lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe bára wọn lò àwọn ọmọ ọ̀dọ́ padà wá gbọ́n àwọn ọmọ tiẹ̀ yóò wá gọ̀ torí pé ọmọ ọ̀dọ̀ ní dáná ọmọdọ̀ ní fọṣọ ọmọdọ̀ ní mọ́kulé ọmọdọ̀ ní pọ́ǹpù omi ọmọdọ̀ ní ṣe gbogbo iṣẹ́ tí ọmọ máa ń ṣe tí máa ń jèrè lọ́jọ́ alẹ́ ọmọ tiẹ̀ ń sùn ni tó bá dọjọ́ alẹ́ ọmọ ọ̀dọ́ ó rí ilé ọkọ wọ̀ yóò rí ilé ọkọ wọ̀ torí ó ti gbọ́n ó ti nílà akáyọ̀ ti mọ̀ nǹkan ṣe ọmọ tiẹ̀ tí ó mọ̀ nǹkan ṣe torí pàdán òdìdé ẹjẹ́ bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ibadallah ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba wa alẹ́sánù ilẹ̀ kádàbí ìbáàdà káṣe dáadáa sáwọn tán bẹ́ẹ̀ lábẹ́ wàyí ẹ̀sìn ni lẹ́yìn bàtà bá fún wọn ní owó sẹ́wọ̀n tán ká tó máa ṣe dáadáa mí sí wọn. òjísàlá muhammad sallallahu alayhi wa sallam òun náà láwọn ọmọ ọ̀dọ̀ nínú àwọn ọmọ ọ̀dọ̀ anabi ní anas anas bin malik nígbà tí anas fẹ́ ròyìn ó ní khadamtu rasulallah sallallahu alayhi wa sallam ashra sinin ọlọ́dún mẹ́wàá ni mo fi sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ anabi onímbà anabi kó bàtà onímbà anabi bomi òun anabi máa ránṣẹ́ ọkàn wà lọ́dọ̀ anabi ọdún mẹ́wàá ọdún mẹ́wàá lòun lò ọdún mẹ́wàá oníláwọ̀lá olóhùn fi aláàbúra masabani sabatan qat anabi ò ṣépè lóhùn rí anabi ò bú òhun rí kò ní dáa fún ọwọ́ ọmọ yìí ọwọ́ ọmọ tó níran yìí ọlá anabi ò sọ rí ẹwẹ ẹsẹ ẹwẹ ẹnu ẹ ẹwẹ rí ẹ hmm, ọlá anabi ò sọ bẹ́ẹ̀ rí ọlá kọlá lẹ òfin qat kéèyàn ó pòṣe kéèyàn ó fi mú sọ̀rọ̀ ọlá anabi ò sẹ́sọ̀ ànábì wa dé kọ́ wa jágbe máa wọn pé nítorí ṣe yìí kílẹ̀ tó fi ṣe báyìí wàlá àlè ṣe yìí afáàlù aláfàálítà ìka tí òun ò sì ṣe tó yẹ kó òun ò ṣe ànábì òde kọ́ wa jágbe máa wọn pé kílẹ̀ tó tó ṣe kaba yìí yóò sọ fún wọn náà ni pé ọyá ló lè ṣe kaba yìí nǹkan báyìí má ṣe mà ó ní báwọn ti bára wọn lò lọ́dún mẹ́wàá ni àwọn táwọn ń pẹ́ra wa ní ìjọ ànábì àjọ ànábì ní sóra ṣé ibà ànábì ṣe ń ṣe ẹbẹ́ náà là ń ẹlòmíì tó bá ti bá rẹ̀ nípò yóò gbàgbé wọn ò ṣe pilẹ̀ yóò gbàgbé pé bí ẹni yẹn ṣe rí bóun náà ṣe bẹ̀rẹ̀ ayé wọn bí alábàtúwa tán a máa ń gbàgbé àná kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ọlọ́wọ́n bá níbẹ̀ yín náà ṣe dà lánàá àwa la yí ayé yín padà tẹ́ ti dà báyìí lé mi kì í sẹ́yìn lẹ́ tó àwa la bá yín tó abẹ́lẹ́ ńkọ́ lọ́mọdé àṣìṣe o fastakfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله ولكم في رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة أبلغ وباء الله كل ما سيبقى بين كوكاوا في كيولون أولون قبل النبي محمد أتوان لي أتوان صحابه anjẹ́rìí pé ọlọ́wọ́n bá aláà lọ́ba tó yẹ ká sìn òun náà lọ́ba tó lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn ànábì wa Muhammad ẹrú ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́wọ́n nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ lára ànábì nípa ìmọ̀tọ́jú àwọn ọmọ ọ̀dọ̀ Zaid bin Haritha ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ànábì lòun náà ẹrú lòun Hakim ọmọ Hizam òun ni ọ̀rà ọ̀rà ọ̀rà wálé nígbà wa wò ó òfin tó Khadija tọ́jú ẹ̀yàwó ànábì sallallahu pé ọjẹ́ Khadija jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá Hakim tawi Hakim wa wò pé Zaidu ọmọ ọ̀dọ̀ òun ni òun fẹ́ bọ́ Khadija ọmọ ẹ̀gbọ́n bàbá òun ọwọ́ bùn ní Zaidu gẹ́gẹ́ bí ẹrú ẹrú wọn máa ń bùn yàn nígbà tí wọ́n bá bùn yàn bàtà bọ́lọ̀ ń ṣètò tiwọn nù ọwọ́ bùn yàwó Khadija ní Zaid ó ní kó máa ránṣẹ́ òun náà wàá jọ kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ anabi torí pé khadija ìyàwó anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ wọ́n wá wá wá wá wá wá kò rí bàbá rẹ̀ wá gbọ́dọ̀ pé wọ́n ní zaidu ọmọ àwọn wọn lọ́wọ́ ní maka wọn lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan tí wọ́n pè ní òjíṣẹ́ ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam bí bàbá rẹ̀ ṣe yọ sí ìlú maka báyìí lọ́ba rí ọmọ rẹ̀ lọ́ọ̀kan ọmọ náà rí bàbá rẹ̀ bàbá ti ń wá káàkiri ogun lọ́jà wọn ni wọ́n mú lẹ́rú bàbá ọmọ ìlú tó wà mọ́ kó di pé ọgbọ́rọ̀ rẹ̀ ọwọ́ níbo ló ń gbé ó ní lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó jòkó lẹ́yìn ọ̀dọ̀ rẹ̀ ló ń gbé wọ́n bá lọ bẹ̀ ó ní ọmọ mi ní sẹ́ẹ̀dù ànábì ní ṣe bàbá rẹ̀ ní sẹ́ẹ̀dù ní bàbá mi lódò yìí làmẹ́jọ bá bú ẹkún náà ti mọ́ra wọn fi ah láti jọ yìí bàbá òun ọmọ òun lọ́ba béèrè lọ́wọ́ ànábì ó ní Muhammad ó ní sẹ́ẹ̀dù ọmọ mi ọbẹ̀ mọ́ mọ́ lọlé o gbogbo iye tó bá gbà gbogbo iye tó bá fẹ́ gbà mọ́ rẹ́ẹ̀dì anabi ni nukhayiruhu in arada ayin yabqa ma'ana aw yadhhaba ma'a a sọ fún ni torí pé ẹrú ni ó ti di property wa ẹrú ẹni bá ti kóyàn lẹ́rú ó ti di tiẹ̀ ó bá wọlé ta ó bá wọlé má ta ẹ anabi ni abi zaid ṣe yóò dúró pẹ̀lú wa ni àbí yóò máa bọ́ ọ lọ ọwọ́ ni ọ̀rọ̀ wa qala zaidun wallah la akhtaru alayka ahada la akhtaru alayka ahada zaidu ni baba ṣe rí arákùnrin tó dògólẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ ni mí kò sọ́dọ̀ ẹni mo lè gbé tínú mi lè dùn àfọ̀dọ́ rẹ̀ bàbá yẹn máa lọlé ìjọba ara yẹn máa kí yín ìjọba ara yẹn máa wò yín ìjẹ́ ìwọ ọmọ ọ̀dọ́ tiẹ̀ abẹ́ni tí ń sẹ́ lábẹ́ rẹ̀ sóde sọ́rọ́ ẹ̀ látara ìnira tó ń kó sí látara ìpè tó ń ṣẹlẹ̀ látara wàhálà tó ń kóbá látara ìnira wàhálà àwọn yẹn ń dààmú jàmáà àwọn yẹn dààmú ọlọ́mọdé àdààmú ọlágbára ọlọ́run ọba wa eléyìí ni pé ànábì náà ni àpèjúwe dáadáa fún gbogbo níta bá fẹ́ ṣe ọlọ́run sì ti ròyìn onífà bímọ rahmatu minallah ọlọ́run nínú àánú tá a ṣe fún ramnabi lintalahum ọrọ̀ fáwọn èèyàn púpọ̀ walau kunta fazzan kápẹ́ ọba lè ní galidal qalbi tẹ́mi rẹ̀ lé kókó lanfaddu min hawlik ọba tí lẹ́nì kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ́ torí pé a ti dá ọ tí ọmọ kó yàn mára àwa ní kẹ́mi rẹ̀ ọrọ̀ torí kó lè bá a máa kó wọn mọ́ra náà láti ní kẹ́mi ọ̀rọ̀ àánú ni ẹni tó lọ́n wá ro ẹ̀mí rẹ̀ tí ń lè kó àwọn èèyàn mọ́ra ọlọ́run ṣàánú ẹ̀ ọlọ́run mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa nínú àwọn tí òjíṣẹ́ lásọ gbẹ̀yìn nígbẹ̀mí fẹ́ bọ́ ẹ̀mí fẹ́ bọ́ ànábì ní asọ́lá asọ́lá asọ́lẹ̀ mi fún yín ẹ máa kírun o hmm, Allahu akbar ẹ máa kírun o wọ́n máa malakat aymanukum gbogbo àwọn tọ́lọ́run bá fi sábẹ́ tẹ jù wọ́n lọ tẹ jọ́gà fún ẹ ṣe dáadáa pẹ̀lú wọn ẹ ṣe dáadáa pẹ̀lú wọn ẹ̀yin náà fìrí yọnu ẹni tó ga jẹ̀yin náà lọ òun náà lọ lọ́wọ́ bá wa ìbádọ́lá nínú dáadáa tá a máa ṣe sí wọn ìta àmọ̀hún a máa fún wọn jẹ òye ìbáṣun a máa fún wọn wọ anabi sallallahu alaihi wasallam anabi inna ikhwanakum khawalukum anabi gbogbo àwọn ọmọ ya yín ta kó sábẹ́ yín tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ gbogbo àwọn ọmọ ọ̀dọ́ yín ọmọ ya yín ni wọ́n ja'alahumullahu tata idikum ọlọ́mọ ọmọ ọ̀tẹ̀ wọn bá sábẹ́ yín ni famankana àkókò tá a ta yẹ́dì ẹni tó máa yára ẹ bá ń bẹ lábẹ́ fọlù ìtẹ̀ẹ́mù mi máa yá kúl nínú tí ń jẹ náà ni kò ti máa fún jẹ wọlé ìlbísù mi máa yálbàs nínú tí ń wọ náà ni kò máa fóun náà wọ kò máa jẹ ọwọ kísà kò máa raṣọ fóun náà wàlá àtúkálì fóun máa yẹ gilibuhum ànábì ni gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ pé pàwọn ò ní ká ẹ má gbélé wọn lérí ní tẹ́ ẹ mọ̀ pé pàwọn ò ní ká níṣẹ́ ẹ má darí wọn síbẹ̀ kán lè ṣe fàyín kálẹ̀ tó mọ́ hùn máa yẹ gilibuhum káṣẹ̀ wá pé ẹgbẹ́ àwọn iṣẹ́ ńlá kan fún wọn tẹ́ ní kí wọ́n ṣe tẹ́sí mọ̀ pé ipa àwọn ọ̀ka fa àyìnlọ́hùn àlè ẹ̀yin náà ẹ bọ́ síbẹ̀ ẹ kún wọn lọ́wọ́ ẹjọ́ sí torí ẹ̀dá ọlọ́run làwọn náà ìtúta ń gbọ́ yé ni pé tọ́ba ti gbé oko fún ẹrú pé kọ́kọ́ bá ọrọ̀ oko àbọ̀mọ̀ ọ̀dọ̀ tọ́ba ti mọ̀ pé oko yìí pọ̀ ju oko tọ́mọ ẹ lérò lọ ọmọ ẹ ìwọ náà kún lọ́wọ́ ọyá wa ló lè aṣọ yìí ó sì mọ̀ pé aṣọ yìí kẹjọ máa fọ kánábí sọ fún wa nìyẹn gbogbo sẹ́tẹ́ bá ti mọ̀ pé ẹ̀sà gbọ́dọ̀ ṣe lójúmọ́ ni àmọ́ pààrọ̀ lè ka àdébìnrin ẹ̀yin náà kún lọ́wọ́ lérí ẹ̀ torí ẹ̀ dá lòun náà bẹ́yìn náà ṣe dẹ́dà ìbádàlá nínú tá a máa ṣe fún wa òun náà ni pé gbogbo àwọn tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ yìí àní fara ni wọ́n àní máa lù wọ́n nínú àwọn tá a máa ṣe fún wa òun náà ni pé àní máa ṣépele wọn a máa ṣàdúrà fún wọn nínú tá a máa ṣe fún wọn tí wọ́n bá ṣàṣìṣe a máa ṣàmójúkò a máa tọ́ wọn sọ́nà lẹ́yìn náà a máa wá tètè fún wọn lówó ṣẹ́ wọn anabi sallallahu alayhi wa sallam anabi ati ajira ajira qabla an yadfa araqa gbogbo àwọn tẹ́ bá gbà ṣiṣẹ́ tí wọ́n bá yín ṣiṣẹ́ ẹ tètè fún wọn lówó iṣẹ́ wọn kó oògùn wọn tó gbẹ ìtumọ̀ ẹni pé wọ́n ṣiṣẹ́ tábà yẹn oògùn ọ̀gbọ̀dọ̀ tí gbẹ̀tẹ́ fi fún wọn lówó ìtumọ̀ ẹni pé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé wọ́n ní bùkátà sí owó náà ni wọ́n fẹ́ gbà tí wọ́n fi ń bá yín ṣiṣẹ́ lẹ́yìn náà ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pásítọ̀ ní bá ti tó ẹ máa pa wọn náà ẹ̀já kírun ẹ bá lọ sí alukọ ẹ máa wọn náà dání kété kó wàá kó àwọn ọmọ tiẹ̀ lọ alukọ ọ wàá kó àwọn ọmọ ọ̀dọ̀ sílé wípé ẹ̀yin sáwà ṣiṣẹ́ ti yín ni àtọmọ ọ̀dọ̀ àti ìwọ àti àwọn ọmọ ẹ Ọlọ́run dá gbogbo yín kẹlẹ wá sí lọni torí ẹ̀sìn lọ́run ti dá gbogbo yín ọ̀ràn lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ òun náà máa lọ madrasa yóò máa lọ skul lérí ayé rẹ̀ kété pé ilẹ̀ náà ni ó fọ̀ títí tí ó fi wá lọlé ọkọ yóò máa lọ skul ìgbà tí yóò bá fi ṣetán lọ́dọ̀ rẹ̀ yóò ti lè dá dúró lẹ́yìn náà ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ ayé ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn náà ẹ máa kọ́ ní ẹ̀kọ́ ìwà ọmọ àṣàkólé kan lè rí àwọn ọmọ ọ̀dọ̀ bí àwọn ọmọ títí ẹ̀ náà gangan torí gbogbo ní ìbá ṣe kò sí ìtì máa gbé mbẹ lẹ́yìn náà ẹ máa bí àbùkátà wọn ìbí àbùkátà yìí òun ní ṣe pẹ̀lú gbogbo ìṣòro tí wọ́n bá ní tó bá rẹ̀ wọ́n ẹlòmíràn ní ah, dẹ́fà ọ̀rẹ́ ọ èmi ò lè fún ọ àbí tí màá fún ọ ten thousand yẹn tá a bá ti di ending máa treat ara inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un àwọn èèyàn dájú jama yóò wọlé oúnjẹ dẹ́rẹ́fà wà ní mọ́tò yóò sì lọ lè jẹun yóò sì jẹun tán yóò sọ fún ẹni tí dín papẹ́ kọ́ máa wà òun ẹ̀dàkùn ẹ̀dàkùn irú ẹ̀sìn wọn nìyẹn irú mùsùlùmí irú mùsùlùmí wo nìyẹn are you a muslim tọ́ọ̀bà fẹ́ mú dání pé kẹjọ jẹun ebi ó sì mú kankan dání fún òun náà ipe ìwọ náà gbà òun náà yà jẹ kankan bẹ̀ ẹ tó máa lọ ọmọ ọ̀dọ̀ ọfẹ́ kó ma ọfẹ́ síyàwó àbọ̀ ní bùkátà kan àbọ̀ ọmọ rẹ̀ fẹ́ ṣe fáàmù bàbá md ò lè ràn ọmọ ẹ̀ lọ́wọ́ anilẹ́yìn owó oṣù rẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe máa o ọfẹ́ kọjá pé ìgbà tó bá fi kó lẹ́nu géètì yẹn àkọ́bí rẹ̀ ni kó fi síbẹ̀ nídìí bẹ́ẹ̀ islam tá à ń ṣe kì ṣe islam ká máa ṣe mọ̀lúdì nítorí wà nílẹ̀ kọjá mọ̀lúdì ẹjá lè tóra wa ṣe ẹjá lè jẹ́ muslim ọ̀rọ̀ celebration kọ̀ọ̀kan mọ̀lúdì ànábì ó tún di ramadan àwọn arìnrìn ìrìn yàká àwọn arìnrìn ìrìn yàká kì í à ń ṣẹlẹ̀ àti kàdí sí tọ́kàn nìyẹn ẹ̀já ló lè kéwú ẹ̀já ló lè ẹ̀já ló lè tútúrà nàbì sallallahu alaihi wasallam bóòlù ọlọ́run ṣe ní kànábì orí bóòlù ọlọ́run ṣe pawọ́láṣẹ ká tẹ̀lé àwọn ìṣesí ànábì ìṣesí ànábì la kàálẹ̀ yìí jama síbẹ̀ la rí jama ẹlẹ́mi ọmọ ní problem kò ní bẹ́ẹ̀ tó ń ní problem ẹlẹ́mi ò sì máa ṣe sí àwọn olóore kéékèèké tá à ń sọ yìí ọlọ́run sì máa bùkún ọlọ́run sì máa ṣínà fún ọlọ́run sì máa ṣàánú ẹ̀ tóun náà ní mọ̀bí táwọn ọlọ́run ti wà mala yarhamula yorham ẹni tí o bá sànú ọlọ́run ní sànú òun náà ọlọ́mọṣà fi aṣọ àwọn tí o máa sànú ọlọ́mọṣà ìsànú àwọn náà níbi tá a ti ṣe ẹ̀yin obìnrin ẹ̀ lè sọ́ra yín lábala àwọn ọmọdọ̀ àwọn tán bá yín ṣiṣẹ́ àwọn máa ń kanra gan ọ̀rọ̀ tíntín báyìí ni wọ́n máa ń pariwo lé lérí nídìí bẹ́ẹ̀ ẹ má fa àwọn ọmọ ọ̀dọ̀ ẹ má fi kẹ́ àwọn ọmọ yín o àwọn náà ní baba wọn níyà wọn ní baba wọn níyà wọn sì mọ̀nà lé wọn lẹ́yìn ẹni ẹ bá jẹ lówó ẹ sanwó ẹ o oṣooṣù ní kó máa sanwó ẹ̀ sí àkáǹtì fún kó máa sanwó ẹ̀ lóṣooṣù tó bá ti mọ̀ pé yóò nira fún ọ lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún méjì kó tó kówó jọ nítorí ẹlòmíì tó bá ti sí pé èyí pọ̀ ká mọ́ yọkàn wọ ẹ̀sùn kan sọ́mọ yẹn lọ́rùn ó lè lé gbégbó di wọn bó ṣe wà yẹn ó ti jà wọn lólè two hundred thousand ló gbé owó oṣù rẹ̀ ọdún méjì nìyẹn yọ sá wọ ẹ̀sùn kan sí lọ́rùn ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ já sanwó wọn tá bá ti mọ̀ pé kò ní rọrùn láti kó fún wọn lápapọ̀ ẹ já máa san lóṣooṣù torí tó bá pọ̀ yín máa wúwo mọ́yìn lọ́rùn ni lẹ́yìn náà ká máa sànú wọn ká máa ṣe àkólé kan lérí àlàáfíà wọn ká máa ṣe àkólé kan lérí àlìkìyàmà wọn eléyìí ní jẹ́ pé à ń ṣe dáadáa gbogbo àwọn ti gbéga ọlọ́run ní sọ̀rọ̀ kalẹ̀ o gbogbo àwọn ti gbéga ọlọ́run ní sọ̀rọ̀ kalẹ̀ o gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ ń sàlẹ̀ ọlọ́run fà wọn náà sókè wọn náà tó ń ń sàlẹ̀ èrè tó ga òjì ẹlẹ́nu sẹ́ ìwọ ti jẹ́ ìdójú bẹ́ẹ̀ lọ òun ṣe fowó òun kówó ọ̀gá pamọ́ òun jọ̀gá lẹ́sẹ̀ òun jàǹbá ẹ̀ kódà o ẹni tí bá ń jàǹbá ẹni tí ọjọ́ ga ẹ̀ òun náà fẹ́ ga nì nítorí pé tó wọ́n fẹ́ ga kò ní ṣe bẹ́ẹ̀ gbogbo akájọ bẹ̀rù ọlọ́run ká ṣe dáadáa pẹ̀lú ara wa bẹ́ẹ̀ nìkan bá ní kó jòkó ti ó ní kó ti símẹ́ǹtì ó ní kó ti blọ́ọ̀kù ó ní kó jòkó tasọ ó sì sọ́ọ̀bù fún ó ní ọ̀yá gbà gbà ọ̀yá ọyẹ wọn náà wà ń bí wọn bá ń gbowó wọn gbé lówó tó bá gbé lówó ibi ọfẹ kánjú ọfẹ kánjú ni ẹni bá sì ń kánjú kò ní débi ti lọ ọmọ tí máa ń kánjú tí máa ń kánjú rìn yóò ṣubú ọmọ tí ń kánjú yóò ṣubú ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìwọ náà padà jù bẹ́ẹ̀ lọ ọ padà jọ̀gá rẹ lọ tọ́lọ́mù bá kádà rẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀gá náà lánàá àwọn ọmọ ọ̀dọ̀ làwọn náà lé nìkan wọn náà tó dọ̀gá ká sì faradà pẹ̀lú ara wa ká dẹ̀ ṣe dáadáa àbẹ̀lọ́n gbogbo bíi tí arísìkì ẹnì kọ̀ọ̀kan wa tó wà ọlọ́mọṣà ránṣẹ́ àánú rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa èyí tó ti dá náà ọ̀rọ̀ wa kọ́lọ́mọjẹ́ ọbàjẹ́ ìlú wa ọlọ́mọṣà fẹ́ ọlọ́kànbalẹ̀ ńbẹ̀ gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́run darí wọn gba bíire iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wa ń ṣe ọlọ́mọṣà fàlùbáríkà sí gbogbo àtọ́lọ́run ti gbà fún tọ́lọ́run ọba aláà tó ti gbéga ọlọ́mọjà padà sẹ́yìn gbogbo àwọn tá ń bẹ fani kọ̀ọ̀kan wa wọ́n ṣàṣe gbogbo alólóríire gbogbo tọ́lọ́run wa ṣe fún wa mọ́jú dínà wa mọ́jú dínà àlìjẹ́nà سبحانك اللهم وبحمدك أستغفر وأتوب إليك فاستغفروه إنه هو الغفور الرحيم wa